àsìkò tí wọ́n ní kí amọ̀mọ̀kírù láwọn alfa ni wọ́n bá yapa inú wọ́n wò sọ́tọ̀ wọ́n wò sọ́sí àmọ́ Allahu a'lam Allahu a'lam ọlọ́lọ́bá tí ó nímọ̀ jùlọ èyí tó lékè nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ lẹ́nu wọn bá ìwádìí tọ́lọ́ ní táwọn oníṣe àti lẹ́nu wọn bá ní tọ́lọ́ ní tó ju wọ́n tó lóṣìlá ó ní pé àwọn sọ̀là wáàkìlù àwọn ọ̀nà wáàkìlù gbà wáàkìlù àtìbà àwọn náfìlà tó bá níbi tó bí gbáyìí kò sí láì díká sí kódà kò bá ọ̀fọ́ọ̀lù sí àwọn àwòkọ́ ọ̀tọ̀nà ìyẹn wọn mọ́sálásí àti kí òun sì tí yọ kó yẹn lọ́sílẹ̀ aláka mi ìkan náà wà lọ́pàá ṣẹ́kùrọ̀ Al alìmọ̀hádé muhammad na nasiruddin alàbáyé alìrahmatullah wọ́n mú ọ̀rọ̀ kan wá láti fi gbé ọ̀rọ̀ yìí wọ́n ní ẹrù yìí kékeré kan tí ìmáàmù bá ń ṣe kútùbà lọ́wọ́ èèwọ̀ ní ká máa ṣe gbogbo nǹkan nǹkan yẹn kan tó lẹ́tọ̀ọ́ wọ́n ní kékeré kan máa ká máa gbọ́ kútùbà tí ìmáàmù rí wọ́n ní ẹ máa wú àwọn bó ti jẹ́ bẹ́ẹ̀ fáàdá nílẹ̀ mọ́ sọ̀rọ̀ mọ́ tẹ́jú síyàn má bàyàn ṣe kankan tá bá ti ṣe kútùbà dímọ̀ ànábì ti ń ṣe àkútúbà lọ́wọ́ gbọ́kùnrin tí wá wọlé in tó ti gbọ́yé ni pé ah, àwọn ògbọ́dọ̀ sí nǹkankan nígbàtá ti ń ṣe àkútúbà lọ́wọ́ òun kàn ń bọ̀ ní ẹ̀ ló ń bá jòkó bó ti jòkó ìbá ń gbọ́ àkútúbà lẹ́ẹ̀kẹ́ ẹ̀rọ yà ń délẹ̀ à ń ṣe kúrò àwọn olóòtọ́ àmọ́ ń délẹ̀ kọ yẹnà bí lára káàkà méjì jẹ́ tó bá ti pàdé náà bí bá wà lè dá kútùbà dúó tí fi ń béèrè béèrè lọ́wọ́ ẹni tí kèkítà ìyàtọ̀ ìmọ́lẹ̀ ayẹ́gbẹ́ àwọn náfìlà náà ó ṣe kí nù ó lágbára púpọ̀ àwọn bá bí wá nílò àwọn yìí tó bá fọ́ọ̀lù sáwọn àwòkọ́ọ̀tù láàyè kò sí láì fífàkì irun ló dọ́kú síbẹ̀ náà oníṣọ̀lá tó ń jẹ́ náà abẹ́kínú tó kú lára a ti wẹ̀ fókùn wa ti pèpè àrẹ látò wú a ti ṣe gbogbo ẹ̀ àwa fásùrọ̀ àtàn àjẹmọ́ ah, kálukó tó lọlé níwà ẹ̀ ìkírun sókù lára tèrè ká pọ̀ lórí òkú ló dáa àwọn afẹ́ lo advantage pé ah àwọn èèyàn ti pọ̀ a bá ilé ní kí wọ́n máa lọ náà èrò lè padà má pọ̀ mọ́ ah, ẹ jẹ́ wákùtù náà o ti folu tásìkò tání ká mọ́ sí irun àríwá ẹ̀kọ́jọ̀ wọn àríwá àwọn afá gbé yìí náà yìí amúwọ̀láwà aláwọ̀ sahil ètò lálàáfíà lè pé tírú àwọn àrùn tó níbi pàtàkì báyìí tó bá fọ́ọ̀lù sí wákùtù náà yìí kò sí láì fi ká mọ́ sí irú irú bẹ́ẹ̀ ọlọ́mọṣà kankan Awa débi àwọn sájà àwọn ibi tán níta bá kí àlùkùránì lè ní ká mọ forí kalẹ̀ àwọn ayé wa mọ̀ rí kùrán ó mọ̀ falàtí báyìí fún ọ̀rá falàtí ní kan sí gbogbo báyìí àwọn ayé tán falàtí ní sí tó bá ti kí àlùkùránì níbẹ̀ a mọ̀ ń fi forí kalẹ̀ ìdí ìyàwó àwọn ṣe tìláwà lọ́wọ́ ó wá bọ́ sí wákùn láàyè tó lè forí kalẹ̀ àbí ò lè forí kalẹ̀ ló kí la kàn sí ìforíkanlẹ̀ nìkan náà láti kódà wọ́n sọ ní pé kódà kò ní fáyà lùwàlá dandankọ́lá lùwàlá rẹ̀ irú ẹ̀ náà ní sùjúdù ṣùkìrì ọlọ́run ọba sí orí fún wa ìròdùnú wá kàn wá níbi àjòkójí nínú àwọn súnnà tó ti lọ́mọ arọ́wọ́ nílé náà wa àwọn mùsùlùmí àti sọ nǹkan nù àwọn tó ti máa ń mú ní súnmọ́ náà làwọn kan yẹn ẹ̀mí ti wá ga ókè ojú wa wà nígbà tí bẹ́ẹ̀ ṣe ogbé operation ẹgbẹ́ ṣe fún ní bí i sáà rọbí lọ́wọ́ ni ẹ̀mí rẹ̀ ti wá ga ẹ̀rú ti ń bọ̀ wọ́n kàn tí wọ́n ni pé àfà congratulations ìyàwó yìí ti bímọ in fact ìbejì ìyàwó yìí bí ah! ṣẹ̀pẹ́ fún yóò dùn bí ròdùn náà ṣe kọ́ ọ́ nínú súnà ó ní pé ìwọ náà forí kanlẹ̀ sùjúdù ṣúkìrì lápẹ́ ìforí kanlẹ̀ àdúpẹ́ bọ́lọ̀ forí kanlẹ̀ kódà àwọn ìkànnà àwọn àtúnṣe muhammed bin sọ́lẹ̀ àlùfẹ̀sẹ̀ ìmìnà àtàwọn nínú àwọn àlùfà wọn ni kó drive lọ́wọ́ àwọn kan náà bá ní káyọ́ drive lọ́wọ́ àwọn tó ọmọ ni àwọn náà ní wọn forí kan sẹ́rì báyìí <laughs> o lé tó bá rùn ọ lè pàṣẹ mọ́tò rẹ lẹ́gbẹ̀ẹ́ kan bọ́ bá pàṣẹ mọ́tò rẹ síbi kan bọ́ọ̀lẹ̀ ní di sẹ́rì kì ṣe kínú ni wọ́n ti forí kalẹ̀ kálíbà mọ́ fi sí ìforí dúpẹ́ yìí tó ṣe kínú tó lágbára lé àmọ́ àìmọye ni àti ni wọ́n pè wá pé àà àpọ́nlẹ́lòmí iṣẹ́ ló mẹ́gbà ẹ̀ iṣẹ́ tẹ́ tọ́ ẹ̀jẹ́ ti bọ́ sí o ìjọ ìparí ogun alhamdulillah tó borí kọ́rẹ̀ lọ́gbọ́dì ah, ẹ̀ẹ́ ni yóò kàn máa ṣe ó lè ní wá o ó lè ní ọpẹ́ o ah, ẹ̀kọ́ Islam jẹ́ kó wà lára rẹ̀ ẹ̀kọ́ Islam ní pé bá ṣe sọ fún ah, alhamdulillah alhamdulillah ẹ̀kọ́ lẹ́ẹ̀kan náà palẹ̀ mọ́ ààyè kan kọ́ ìṣe gínú ni wọ́n forí kan kódà ní táwọn afáàsúnà máa ń gbadé níjọ́ tí ó bìlẹ̀ jẹ́ kan ọba ayé jẹ́ kan tí máa ń dàlúrú táyé tí wọ́n pẹ́lẹ̀ máa ń dàlúrú inú ọba gbọ́kúrú wọn ẹ máa máa ṣe wọ́n tún pẹ̀lú ah ọlọ́run amọ̀dúpẹ́ o ọdún bàbá pádànù bàbá ṣe kínú ni ọgbà àdánwò ayé wa ọṣẹ kínú ọdúnú tó gbogbo nǹkan wà ẹ̀kọ́ ìsìláàmù tó tí wọn náà bá ní dáadáa kan tọ́run létí tọ́lọ̀n wá sí wọn wọn náà máa ṣe kí ni máa ṣe sùúrù ìṣòkò aláìlára dáadáa tó yẹ ká bá lára mùsùlùmí ó yẹ kó sì jẹ́ tó à ní ti jú ibi tó bá wà ó báà ah, ní ma ti jú pé àti ẹ̀hà ni wọ́n á wò ní mọ́ rántí lọ́dún kan àbá ní rẹ̀ nígbà ara lẹ ilẹ̀ mọ́gbárọ̀ ilẹ̀ tú ìka lọ́nà ọ̀bẹ̀ àwọn alábẹ́ ní ṣe mọ́gbárọ̀ yẹn ojúwárí ojúwárí àwọn alábẹ́ ìtàn àwọn ajagunbalẹ̀ pẹ́jù náà lẹ́yìn wọ́n bá gba ilẹ̀ o wọ́n bá dàgbọ́dọ̀ débẹ̀ à ìgbà wọn bá ń dá ọkọ wọn bá ń dárúkọ gbọ àwọn alágbára à àwọn eléyìí wọn máa pààyàn o wọn máa ń à ẹ àti wọn wà gbalẹ̀ lọ́wọ́ nílẹ̀ tó náà lélẹ̀ yìí owó onírú owó owó elépo ni níjọ́ náà mo sì lọ sí wà fẹ́ ra lẹ̀ o lára wa láti lẹ́nu tó yá wa lówó pa fẹ́ ra lẹ̀ ní ìlú wájú lówó ní ìsọ̀lẹ̀ ní àbí hmm, àìsàn lè àìsàn tọ́ ẹ̀ ṣe ń kásọ̀ náà tó ra àìsàn náà àìsàn tọ́ ẹ̀ àwa gbani sẹ́yìnbó wa lọ́wọ́ àwọn ajagunbalẹ̀ gbà á ẹ̀rí ìgbà ilé yìí o ilé yìí àwọn ẹ̀wọ̀ oníwọ̀ wa láta wọ́n làmọ́ bí ra àwọn àni ẹ̀já lọ sọ́fíìsì rẹ̀ ìfàdìgbà náà abẹ́ ìbára wa jà náà sẹ́yìnbó àwọn ẹnìkan ní gbòsáàgùn kẹra ìwọ̀n kẹra yìí táwọn bá tẹ̀lé wa lọ sọ́fíìsì rẹ̀ èmi ló dá sọ́rọ̀ gbàgbà ìgbà wá ní ọ́fíìsì ẹni àwọn abáwọn ìyá àgbàlagbà kan ọ́fíìsì rẹ̀ bẹ́ẹ̀ tọ̀lú orí tàbí ìtọ̀lú náà ológun yán ẹ̀ṣùn àbádébẹ̀ àti ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ọkẹ́ gbẹ́ ìṣòwòtẹ́lọ ìtọ́wí náà ni àbádébẹ̀ báwo ah, báyìí ilẹ̀ wa báyìí à ah, ilẹ̀ yìí òṣọ́gà lé o mo láàrin wọn láìpẹ́ ìtọ́ wọn mi lọ́la ẹjẹ́ lọ fi ohun kan mo fẹ́ fi ránṣẹ́ sí kẹ́ bá àdìsẹ́ rẹ̀ fún wọn ẹgbẹ́ fún wọn tá a bá déwájú ọlọ́run lára aṣẹ tọ́lọ̀ ní káwà sí ìjọba dádúgbò kọ̀ọ̀kan oníkádébí táwọn sì fún mùsùlùmí sí àwa wà lọ rí wọ́n owó onírú owó eléko owó oníyọ̀ àwa ti wá ṣe ìgbẹ̀lú sí wa bá a bá jọ déwájú ọlọ́run tọ́lọ̀ máa bí wá pé èyí ṣe bẹ́ẹ̀ sí dádúgbò àwọn ìyá àwọn ilé ìgbà ni àwọn àjọkìlì la ilaha illallah sẹ́nígbà tí ìgbẹ́jọ kejì ẹ̀rọ kọ́ọ̀tù ti gómìnà làlọ́ ni ẹ wá wí irú ọlọ́pàá àwọn ogun àwọn eléré tíátà àwọn lọ́yà tí ká lóko dé táyà lóko ah tó dáa náà wá rí ah àná dáa ah ìdìbò níbi wọlé gan ìwọ yá náà ń pa àwọn èèyàn wọlé tí àgbà wọlé wọn jáde àgbà wọlé wọn jáde ọyá ah, ìyá àfá yìí lókè o bàbá ti wọlé nù ń jọ náà mo rẹ ni ọ̀hún eh, ẹ eh, ẹ ìyàn ọlọ́wọ́n bá dá báyìí tó bá ń jòkó àwọn náà bá ń jòkó àwọn ọmọ bíbà tí ẹ̀sán bẹ́ẹ̀ wájú tírẹ̀lì tírẹ̀ lájú tí ó dé àbá a nílẹ̀ kan ní ọ̀nà báyìí báyìí ìka mi ti jù kí lẹ́yìn bí ṣe a kò mọ̀ṣáláṣí bẹ́ẹ̀ abẹ́kọ́ báyìí bẹ́ẹ̀ abẹ́kọ́ báyìí abẹ́kọ́ báyìí ẹ̀yìn tẹ́kù ah nǹkan hàn lẹ́gbẹ́ sí yẹn àwọn à ní àfà àwọn èdè àmì mi ni wọ́n ṣe ń wò mí o ká níbi tèmi ni o akọ̀pọ̀ lórí iṣẹ́ yẹn pọ̀ ká níbi tèmi ni ah má nígbà wọn gbé lọ́yìn ẹni ọlọ́run láti rí àyọ bí ẹ̀ gbọ́dọ̀ àmọ́ wàláhì láàrí dáadáa ó ṣe fáwà jọ́nà ó ṣe fáwà àbínú ẹ̀kọ́ ìjọba aláì ó ṣe fáwà ó sì gbé fóònù báyìí ẹ̀rọ ó sì gbé kan àwọn afá kan alọ́dọ̀ mi ní ilẹ̀ ìgbà báyìí ilẹ̀ tó wà wájú títí yẹn àti egun náà ti mọ wọ́n ti mọ ẹ̀dẹ̀ tó jẹ́ láti ọgbọ́n àwọn afá kò lè mọ́ gbà á orí ilẹ̀ yìí ẹ̀ ok kílẹ̀ yìí rí jọ ọ̀gá ẹ̀

kọ́fà tí wọ́n fẹ́ sọ wájú ọ́fíìsì yìí di mọ́sálásí alákùnrin hàn tí wọ́n fẹ́ múlò àárín ìgbàdùn náà lè sọ̀rọ̀ yìí ni pé káyọ̀ mọ̀ jẹ́ kójú ó ti wà pé public làwà súnà ni wò ká dé títì náà lọ sí iná tuntun pé a báyìí báyìí báyìí tó ti retí ó tẹ̀ ọ́ lọ́wọ́ o a wá ní ọtún wá fa gbọ̀ sí o tó wàá dún lẹ́sírẹ́sì tí mọ́tò ó ti wá gbá o ọ aláfa kan ló ti wá sí kan bọ́ọ̀bì tó epo kéèké ṣe pọ́ọ̀sì ṣe ìṣùgbà kan á lè jẹ́ tìkan náà forí kan lẹ̀ fọ́lọ́ ìjọba wí lórí forí kan lẹ̀ tó bá sí òun náà lè wí òun náà wí Ah, lọ́wọ́ dúpẹ́ ìmìnà lórí àbáyé báyìí alhamdulillah ìtò wà fún so ilé yìí lára súnà lọ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó yẹ kí a mójútó ní sọ́rú àwọn sùjúdù yìí kò wọnú àwọn àkókò òun tí wọ́n ní kí a máa kírun bẹ́ẹ̀ ah, Allahu ta'ala a'lam ọlọ́run ọba ni ọba tí onímọ̀jù bákan náà lábẹ́ àwọn àkókò ìròyìn Sheikhul Allama Muhammad Nasiruddin Al-Albani alayhi rahmatullah tó wá lọ́wọ́ hadith kan wá wọ́n ní ọ̀kọ́ tó dáàrí tó wà níbi jà áfírí rẹ̀ àwọn wá tó ṣàlàyé rẹ̀ ìpè láti ìgbà títa bá kí wọ́n áfírí rẹ̀ ìpè tó mìíràn ìpè bá dà tìrọ̀ rí ṣámsì náà sọ pé lẹ́yìn tí ó rùn tó bá ti kí nìyí tó bá ti yẹ́lò òun ni wọ́n sọ lẹ́yìn tí ó rùn tó bá ti yẹ́lò sígbà tí ó rùn ó fi wọ̀ pé bà ní wọ́n wí wọ́n wá máa àdítò bí ṣe wá àdítò mú sáramọ́ta ní ẹ̀tọ́ mọ́ wá ipé ìgbà tí wọ́n tí wọ́n á sì nìtàn ipa àdájọ́ àyànà fíra ó mú sáramọ́ ní títí máa wọ́n bẹ̀rẹ̀ àwọn obìnrin kan wá rà náà gbígbà náà ní ẹ̀ ó mú sáramọ́ nítorí ọmọ ké fún wa arẹ́nà yìí lọ́ síra yìí ó ní tó súnmọ́ ni pé náà ọ̀tá lórí ìwọ̀n náà lọ́dún wà náà tó bá ilé ti mérí fún ọ̀rọ̀ ní pé tí mo ṣe ní àlàyé ó náà ní kí o ló ṣẹlẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ lóòótọ́ ànábì sì ní orí fa ilé àtàláàrin yóò já sí ẹni bá ń kírun lọ́wọ́ a lè sọ̀rọ̀ fún kóun náà sì fi orí ṣe ṣìgbà ó yà ní ẹni kírun lọ́wọ́ a lè sọ̀rọ̀ fún kó ló sì forí ṣe ṣìgbà ìgbàláyìí ìrọ̀rùn tí ń bẹ nínú kínú nínú islam ni àmẹ́gbẹ́ abẹ́mú láàrin yẹn ni pé ó yan náfílà lẹ́yìn ìrun asri gbèsè náfílà yìí zúgbórí tó yẹ kó jẹ́ kínú tó yẹ kó kí èyí wò làwọn wá mú ṣe pẹ̀lú aláàmà muhammad nasirbi al-albani alayhi rahmatullah làwọn ti ní ajẹ́ pé náàtì tó ń sọ fún wa ní

tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó jù yíwa pé tí ó rùn ìyóò ní àkókò ẹlẹ́gbẹ̀ta àkókò aláwọ̀kọ́ kí láti lẹ́gbẹ̀ ba'da salati subh àkókò ẹlẹ́gbẹ̀ta ba'da al-'asr àkókò ẹlẹ́gbẹ̀ta òun wá ní inda adh-dhahira inda adh-dhahira àsìkò tí òun bá mú kankankan ìyẹn ni tó bá ti kù díẹ̀ tí lórí ìfẹ́ tó àsìkò tí oòrùn máa ń bẹ ní àtàrí ṣẹ̀fà bá máa ní tóòrùn bá ti yẹ̀ látàrí òun làṣùwà tó àsìkò máa ń bẹ ń bẹ ní àtàrí àsìkò yẹn wákùtù náhàyè wákùtù àdáhàyè tí Muhammad sallallahu alaihi wasallam lórí pé wà àkókò yìí náà àyíwọ́sí kéde àìmọ̀tòkè èrò àwọn afáwà mọ́ ìlà kan wá lórí àsìkò sọ́bẹ̀ àtàsìkò àṣà wọ́n ní ìjìtọ̀ ìrìnká mọ́ tí ìrùn táìmì tó fi dìbò wọn ní sọ́rí wọ́n yíya pé bá dára ti fa ìṣàn pé tó rùn bá ti yọ sí tàbí ẹ wọ́n ní tó pé àwọn àhàbí ti pọ̀ látọ̀dọ̀ àjálù tó ní tí wọ́n ń yọ ìyẹn lọ́wọ́ yẹn àsìkò yẹn ni àwọn mọ̀júùs àwọn tí wọ́n ń bọ iná àsìkò yẹn gangan ni wọ́n ń bọ iná lọ́wọ́ tánì ìforíkanlẹ̀ fún iná tí wọ́n náà bá wá ń kírun ní táìpù tó rùn yọ tí wọ́n ń foríkanlẹ̀ sọ pé àtiwọ́ àti wọn ẹ̀rí padà fẹ́ kírun ni ẹ̀ níyàtọ̀ ìwọ́n foríkanlẹ̀ ìwọ́n kírun fọ́lọ́ àwọn foríkanlẹ̀ àwọn kírun fún iná àtàtàṣàbò ìfarajọ kìbìnrin ìsìláàmù yìí ṣe bí bàbá ẹnìkan kan so mùsùlùmí ò gbọdọ̀ fẹ̀sìn rẹ̀ jọ anybody so ìdílé lọ jẹ́ irú àwọn àkókò yẹn àní gbé èrò kankan àní gbé dúró títí tó ń fi yọ dáadáa bákan náà tó ń bá fẹ́ wọ̀ àní gbé rúdú títí tí òun fi wọ̀ dáadáa ó wá kú àdéhùn kan tó yẹ ká yanjú ká tó lọ rí bọ́ síbi sọ̀látù jama'a àmọ́jọ́ ti lọ ó yá ká tó mú ilé ní inshallah ta'ala tó bá wá ní ní ọjọ́ mẹ́jọ a ṣe àlàyé lórí àdéhì èyí náà ọ̀rọ̀ kan ń bẹ sọ lẹ́ẹ̀kan pé kọ́lọ̀ na arájú alhamdulillahi àwọn kan irun ni a ibi irun dúró lẹ́nu àwọn but ọ̀rọ̀ yìí yóò lálàáfíà àyíká máa lè lọ́mọ tó tóó kàtírà dìbẹ̀ èyí tó lálàáfíà ni pé bá àdá sọ̀lá bá àdá àsọ̀lá láti ẹ̀yìn irun àṣùbà وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك هل سؤال 1 2 3 ماذا تفضل وعليكم السلام اوكي ايوه ينو ايوه ايوه جزاكم الله خير wọ́n ní ìrún rákàtà alfajiri ta sọ lẹ́ta ìrún rákà méjì ta wọ́n kí bí fọ́nù àṣùbà táà náà bí ló lórí ju ayé àti ògbó tí ń bẹ nínú ayé lọ àwọn aléyàn ti wá kí ń lé èyí tó sì dá jù náà lòsùn náà tẹ́lẹ̀ bí ká máa sírò àwọn náfìlà bẹ́ẹ̀ ní inú ilé wa wọ́n léyàn ti wá kí tán lé èyí wọ́n bọ̀ wá mọ́ wọ́n ti wá ń ṣe ìkọ́mà ìkọ́mà táwọn ń gbọ́ tí wọ́n ń ṣe yẹn ìkọ́mà yẹn náà làwọn ń bá bọ̀ àkànjọ́ ìrìn ìrún ìjọba bá sí ìrún tó ta fún wa iná nílà méjì mi kálábé fi yẹn sí mọ́ṣáláṣí so tó bá wà coincidence pé abárùn ọ̀ràn yàn so a níjà tó kí látà méjì ní láti fi kí mọ́ṣáláṣí mọ́ so yí ta ti kí lè yẹn ìyẹn ti dúó fún rákáátá àlùfáàjò ìrún jọmọ́ ta ti bá yẹn ó ti dúó pé àkàndédé jòkó lásán láì yan nàìjíríà Allahu a'lam fọ́tọ̀ níbọ̀ arẹ́wùsára kó tó kan online àkọ́kọ́ sí àwọn tó wà lórí ìjòkó طيب ما شاء الله جزاكم الله خير سجود الشكر ìforí kan lẹ pa fẹ́ dúpẹ́ fọ́lọ́wọ́ yìí wọ́n ní ǹjẹ́ ó wà fún pé a gbọ́dọ̀ kọjú sí kíblà àbí ẹjú tí bí bá dájú kọ́ pàtàkìwájú ọlọ́ àwọn àlùfáà gbìyànjú rẹ̀ àmọ́ ìtò lálàáfíà ọ̀lá àlàáfíà ó ní pé tá a bá lè sọ kíbùlà olóṣèlú olódàrí àmọ́ bá a bá ti sọ kíbùlà ibikíbi tá a bá dájú kọ kò lọ pé nìkan ìforíkanlẹ̀ yẹn kì í ṣe ìrun ìrun kọ́lá bẹ́ẹ̀ kí ìrun kọ́lá bẹ́ẹ̀ kí ni jama ìrun kọ́lá bẹ́ẹ̀ kí ká ní ìrun lábẹ́ kí ni èyí ò lásọ pa agbọ́dọ̀ yẹn túnmọ́ lọ́dún yán náà fìlà àmẹ́lẹ́ nísìn akọ̀bẹ́ ṣe ìforíkanlẹ̀ ni so tí inú èèyàn bá ti ẹ̀wà dùn dáadáa jàmá tó yẹ pé lóòótọ́ inú èèyàn inú èèyàn dùn tí èèyàn náà ti kíblá àṣọ̀rọ̀ wọn èèyàn ní láti ìjà ti kí dùn náà jọ tó lè kó lè dúró lóòótọ́ pé inú wa ń dùn ẹ̀yìn dá náà ní láti ẹgbà gbé ní jẹ́ kíblá gan àmọ́ bí èèyàn bá rántí kíblá kó dájú kan sí kíblá tó bá mọ̀ ọ́ olóṣèkí ni wọ́n ní bóyá máa ṣe àkáyá àti ìyẹn dẹ́ta lámọ́ bóyá máa ṣe wọ́n ní ìjẹ́dẹ́ ìwáyé ti jùlù ṣúkúrì tọ́lọ̀ tó lè mú tó wá forí kan lẹ̀ wọ́n ní irú ṣẹ̀jẹ̀ tó wá ṣe àtáyá tí ó bá ṣàtáyá tán tí ó tún wá sálámọ̀ àbíbò kò nídìí àtáyá kò nídìí sálámọ̀ kò nídìí rùkú kò nídìí àńkébátíà kò nídìí gangan ṣẹ́rí ìyẹ́kàn dé báyìí ìyẹ́kàn wà lórí ìgbó báyìí Ah, yàwó ibi wọn ah, alhamdulillah orí ibi dúró táwa náà aṣọ́mọ̀sẹ̀ kí ni bẹ́ẹ̀ a mọ̀ lọlẹ̀ bẹ́ẹ̀ so ṣe yóò kàn mọ̀ lọlẹ̀ yóò sì forí kanlẹ̀ ó dẹ̀ forí kanlẹ̀ tán yóò tún dìde padà àwọn nǹkan tó bá kù tó bá fẹ́ máa ṣe kó wa mọ̀ bẹ̀rẹ̀ sí kó mọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ń gbà náà wallahu wá bó sí pé àwọn tó ń kírun yẹn wọ́n ń kírun láti lò wà bí òun ò kíkù bí yẹn lè wà nínú mọ́ṣáláṣí tí ò tó ń ṣe kankan bẹ́ẹ̀. so azmi ìbéèrè tó ta ìbéèrè tó sì gba kápá kéèsì àwọn àtàjọmọ ìyá dáadáa a ní tí wọ́n bá ń kírun lọ èrò gbọ́dọ̀ wà níbi tí wọ́n ti ń kírun kí wọ́n kàn wá jókòó síbẹ̀ lásán àwọn abéèrè ìbéèrè yìí kan nípa wọ́n ní tó kéé káàrí ìrún tó ń kí lọ́wọ́ ẹ̀ àsìkò orun àsìkò òtí ìtò àsìkò orun tí wọ́n ń kí lọ́wọ́ ẹ̀ òtí ìtò irú orun tó dẹ̀ mú sábà níbẹ̀ ó ní wàá pé àrùn ti lọ wà níbi 425 àwọn jẹ̀mọ́ ìlú ìlú ẹ lọ sí wà nínú wọn sọ́wọ́n wọn ti bẹ̀rọ <laughs> so 425 ni ó 425 ni aha ẹ̀dàkùnfẹ́ gbà kọlù máa pè wọlé ẹran pé ẹni tó pè ní ààrẹ 425 yẹn ni wá wọlé àwọn jàmọ́ mọ́sálásí ta wá ń gbèrò dúró ní 4 o'clock àsìkò wọn kò sí ni kò tí tó nígbà ti ìta àti ní pé a gbọ́dọ̀ báwọn jọ ìyẹn tí kò tí tó torí pé àsìkò rẹ̀ kéde tó so at the same time mọ́tò wá wà ń náà nípa yí pé torí pé wọ́n bá lè dìkọ́ kí ní ní padà mọ́ wọn bí ẹjọ́ ó sì ti bí láwọn mọ̀sájú káàkiri yóò padà wá di pé ẹ̀ẹ́ àwọn èdè mùsùlùmí mọ́ àwọn èdè gbá mọ́ àwọn èdè àwọn mọ́ èyí tẹ́ yóò fi dúó pẹ̀lú wọn kí yẹn excuse mọ́sálásí yẹn but kó tó ní pé excuse mọ́sálásí yẹn àwọn ìmáàmù bẹ̀ ẹja pè wọ́n tẹ́lẹ̀ àwọn ẹlòmíì bẹ̀ wà láì wọ́n fẹ́ gbọ́ lóòótọ́ ẹlòmíì àwọn kan jẹ́ hàn àwọn fẹ́ gbọ́ pàwọn kan bẹ wọ́n fẹ́ gbọ́ ẹjá tó àsìkò orun òtí tó kí ló fà pẹ̀lú àlàyé báyìí pẹ̀lú òdì báyìí pẹ̀lú òdì báyìí pẹ̀lú òdì báyìí àtàlàyé báyìí àti tó sọ báyìí àti tó wá báyìí àwọn amú àwọn àlàyé òun á ti kí ni a kò wù ẹ̀ kalẹ̀ tàbá kò wù àwọn àlàyé kalẹ̀ tọ́lọ̀ bá ní kí wọ́n gbọ́ lẹ́rẹ̀ èyí mọ́sálásí tẹ́ kágiri borí bí fáànù yíbò aago méjì làwọn máa kí ti wá aago mẹ́rin làwọn máa kí ti wá ọ̀sì bẹ̀rù irun tọ́lọ̀ bá gbé kalẹ̀ agbé ìmọ̀ déjọ́ agbó yìí kọ́ náà fi gbèrò kalẹ̀ fún wa ó ní tí wọ́n fi gbé ìrún kalẹ̀ fún wa in tó fi gbé ìrún kalẹ̀ fún wa ní ọmọ lọ́rẹ̀ wò ó ìjọ ṣe déédé aago mẹ́rin tó takú yìí àbí ò ṣe déédé rẹ̀ tí ó bá ti ṣe déédé rẹ̀ mọ́ta gidi mọ́fà mọ́mà jẹ́ mọ̀ kẹ́lẹ̀ burúkú ti jẹ́ kíni bó wa tó ní àwọn bàbá wa wọn a máa naréètì báwọn wọ́n sọ pé atẹ́gùn lásán báyìí atẹ́gùn ni ó fẹ́ ah, atẹ́gùn àyílà kan òun atẹ́gùn ìrún zuru wọ́n ti mímọ̀ débi pé wọ́n mọ̀rú atẹ́gùn tí mọ́ ń fẹ́ tí òun bá ti yẹ̀kú ní àtàrí ìmọ̀ ní àwọn ọmọ ó lè mọ́ sí lọ́dọ̀ àwọn ẹlòmí ìmọ̀ àmọ́ ìmọ̀ làwọn nǹkan nípìnlẹ̀ Islam kọ̀ọ̀kọ́lọ́ ìmọ̀lólàdí ní ọgbọ́n ògbé ìmọ̀lábí ṣe islam kìí ṣe ọpọlọ àsìkò irun ọlọ́run ọba ti ṣàlàyé ẹ̀ anábì ti ṣàlàyé rẹ̀ aago wa kọ́ náà bí ṣàlàyé rẹ̀ níjọ́ ojú ọjọ́ náà bí ṣàlàyé ojú ọjọ́ Allahu a'lam àmú bẹ́ẹ̀ sáré gba kọ́ọ̀lù ká tó máa gbàgbé ìlú kọ́ọ̀lù yìí nípa ìdánilẹ́kọ̀ọ́ ta ṣe ní ọ̀sẹ̀ tó kọjá àwa yà sí ọ̀rọ̀ kan tó gbé ṣe pẹ̀lú ètò ìlera àwọn àlùfáà wa yìí wá pè ní àwọn aṣọ àwọn àlàyé tó pọ̀ kan wá ká pè wọlé wọ́dún ìdí náà kan lè ṣàlàyé fún jàmọ́ náà السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أه الله إليكم بارك الله فيكم ألو ní ìbádà. Allahumma àkọ́kọ́ orúkọ mi ní Lukman Tijani. marhaban. Abu Muhammad wọn tún máa ń pè mí ní Abu Mariam. masha Allah. ni a ní platform tó ń pè ní Al-Hijamatu Sunnatun wa Salama. masha Allah. nígbà tí àwọn programu yẹn ní ìjẹjọ. náà. tòtòrí mo tún jẹ́ tọ́lì ní ní orílẹ̀-èdè Benin Republic lọ́ọ̀bá yìí. wọ́n tó ń di bẹ́ẹ̀ náà àwọn ẹgbẹ́ àlékútúbí mọ́dúrọ́sà tó lè kọ́ sọ ah, fún àwọn àtúláwù báyìí. Ah, yàrá kó ọkọ̀ bá so wọ́n ń sọ fún ọmọ ẹ̀mí ẹ̀jẹ̀ ẹgbẹ́ aláhùn agbára ìtọ́jú ọ̀rọ̀ ṣíṣù ẹ̀yìn ẹni tí mọ̀lẹ́tẹ́mísọ̀lẹ̀ hákì ní ìkíláàsì yẹn dẹ̀ ilé alihamudulilayi kọ́ra ndakọ̀ kọ́ máa gbà kó lára wa. ọlọ́run kò ṣe fún gbogbo wa bí ilé nìlá. naam lórí kọ̀díyà tí ẹ ní taasọ lẹ́yìn fọ́gámù ní ọjọ́ yẹn dára ni pé kí n pè ní yóò dà. bẹ́ẹ̀ni mo ti wá yan díẹ̀ fáwọn èèyàn náà kẹ wá bá wa ṣàlàyé nípa rẹ. alhamdulilah. Eh, nǹkan mẹ́rin wá sí ẹ̀ka yẹn alhamdulilah bó ṣe rí náà nìyẹn téèyàn bá ti ń pa àwọn nǹkan yẹn mọ́ra báyìí ìṣe ló máa ń fa ìnira. Hmm. bẹ́ẹ̀ náà wá ní spam àtọ̀ òun náà máa ń fa ìnira ṣùgbọ́n lọ́nà wo ni. lọ́nà pé èèyàn bá ti bàlágà èèyàn ti tó ẹni ọkùnrin tó yẹ kí ẹni ẹkọ ti máa rí ẹlẹ́tọ̀ rẹ̀ hmm. tí wọ́n bá rí ọ̀nà yẹn òun ni spam máa ń gbà hàn lé mọ̀ ní inú ara. so tó yẹ pé àwọn ẹ̀dẹ̀ máa ń tẹ̀lé ìṣẹ̀ṣẹ̀ yẹn àfọ àpẹẹlú pé a máa ń ní ẹ̀rí tí ó múlẹ̀ dóko torí tòun ti pé ọlọ́run ọba lè kẹ́rẹ́ náà ká kọ́ iṣẹ́ yìí a tún hmm. máa ń ṣe ojú kòkò láti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra gan-an tó hmm. inú tíra tí a kà lẹ́yìn pé a ti rí tẹ́jìrìbà ni o tíbù nẹ́bà yẹn náà wà mẹ́rin tí ọba náà kọ́ yìí mú yẹn ó wà nú ẹ̀ tó hmm. kódà ẹni tí ẹ kó má rí tí ọ̀ ní ohun tó lè máa ṣe nìyẹn pẹ̀lú pé inú ìmọ̀ tí fáàmù ọ̀hún lè mọ̀nú ara nígbà tí fáàmù ìwọ̀n bá jáde síta òun ni ohun tá a mọ̀ sí epilepsy warapa ó lè máa ṣe nìyẹn nínú ẹ̀ náà ni àlìjùnún pẹ̀lú pé ẹni orí rẹ̀ lè yí nínú ẹ̀ náà ni àlìwàsíwàsì ó lè máa dẹni láàmú so wàsíwàsì ẹ̀dá ilé yìí ó kún méjì òun náà kà àlìwàsíwàsì alùpàtàkì hmm. alùkọ́rí mi yẹn àbàbá ọlọ́run ọba lẹ́kẹ́lá kó máa fi sàdéhùn fún àwọn àdínyìn ọlọ́gọ́rọ̀ alágbára rẹ̀ ẹni tí alùpàtàkì alùkọ́rí mi yẹn tó bá ṣe tí ẹni bá fẹ́ kí irun wọ́n fẹ́ kí irun àṣùbá wọ́n gbẹ́gi lọ́ba yìí o pẹ̀lú ògo ọlọ́run ẹni tó bá gbẹ́ra láti ìṣẹ́yìn tó ń bọ̀ sí èkó ẹni yẹn máa dé èkó tó lẹ́yìn ẹgbẹ́ tó fẹ́ kí irun yẹn òun ò ní tì dictation ṣàìtọ́ọ̀nù ni wá ẹni orí rẹ̀ kọ̀ǹtúrò mọ́ látara wàsíwàsí yẹn hmm. nínú tí wọ́n ń fa wàsíwàsí yẹn wọn ni pé ó bá ti tó stage tó yẹ kí àtọ̀ máa jẹ́ láre yẹn lẹ́ni ọmọ àárẹ̀ ní sí àtọ̀ yẹn hmm. so inú ẹ̀ náà wá ní ohun tí a mẹ́nu bà yí pé ló sam kàǹtì yẹn ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa hmm. ẹ rí i pé tí èèyàn bá ti dàgbà dáàyè tàbí ètò mari ó lè padà ní problem pé ó má rí báyìí ẹ̀yàn ọdún kẹta ọdún tó àbẹ̀yẹn ò lè jáde wá ń fa ìnira sí àyè tí ó wà yẹn. tó hmm. ìdí nìyẹn ṣùgbọ́n mímú àtọ̀mọ́ra pé lásìkò tí yẹn bẹ fẹ́ rìlíìsì kí yẹn á dá padà eléyẹn a máa fi ń tọ́jú ẹni tí ọ̀bá rẹ̀sẹ̀ wà lè lọ́dọ̀ ẹlẹ́tọ̀ rẹ̀ ẹni tó bá hmm. jẹ́sẹ̀ kan sùn lọ. tí hmm. wọ́n nìkan pàtó tá a máa ń gbà láti fi tọ́jú irú ẹni yẹn nìyẹn. táyé pé à ń pè ní drugless àwọn àṣìbáàbò kan náà dágbé drugless ni wọ́n. a ní fún ẹ̀ lóògùn pé kó lò báyìí a ká sàlàyé fún pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tó tó bẹ́ẹ̀ pé Allah subhanahu wa ta'ala dáadáa hmm. èèyàn mi kan bẹ a ń pọ̀ wọn ní ààrẹ olóyin ní àjọwà ní ìṣẹ́yìn náà ni tó àfáwà dáadáa ni wọ́n táwọn ẹ̀dẹ̀ tó ń wà ní orí ojú ojú yìí àwọn tó ń nínú àwọn èèyàn nínú àwọn wọn tó bá dé ṣe oní tó hmm. kódà ní mọ́tò yẹn inú yẹn gbé jẹ́ sọ àmì ò ní sọ lórí pílátífọ́ọ̀mù kí ló fà torí pé pílátífọ́ọ̀mù la pè é kìsòrí mẹ́mbẹ́ tán tí wọ́n ń sàǹfààní ó ní bíi hmm. àmẹ́mbẹ́ tán ń sàǹfààní tó ẹni mẹ́mbẹ́ tán yẹ pé kò tí ì máa rí tó ń sàǹfààní ẹni mẹ́mbẹ́ tán yẹ pé ní palapala ni tó hmm. irú kí ni àti ń sọ àyàfi ẹni tábà rí pé nìyí alihamudulilayi ọmọ ìyá ó súnà ilé yìí tó tọ́ hmm. kò dẹ́ sọ ní palapala ó tẹ̀sí máa rí wọn la máa ń sọ kí nìyẹn fún pẹ̀lú pé sísàmbá ń bọ̀ ayẹn kí

Hmm. tó bá tún tó ìṣẹ́jú díẹ̀ yóò tún bẹ̀rẹ̀ padà hmm. tó bá ṣe pé gbà tí kinní yẹn kọ́kọ́ fẹ́ wá láwọn yẹn bẹ́ẹ̀ two minutes lápòjú àbí three minutes ni hmm. àsìkò kinní yóò ti súnmọ́ wájú tó bá fẹ́ wá padà yóò tó bí five àbí six minutes so ẹnì yẹn bá fún wa rí kinní yẹn ṣe báyẹn ó ti gbàgbára lọ́wọ́ rẹ̀ nìyẹn yóò máa control ẹ̀ bó bá ṣe wù ni so ilé yẹn ó máa ń jẹ́ kí yẹn kó strong ìyàwó rẹ̀ ṣe kíní kan fún àbíbákan ọgbọ́dọ̀kùn òun ọ̀jẹ̀ ṣe mọ́ gbọ́dọ̀ tí túmọ̀lẹ́tọ̀ rẹ̀ lọ nígbà yẹn hmm. tí ò bá fi padà release spam yẹn mọ́ hmm. òun ló tún lè fa ló spam kàǹtì bí yẹn wú yẹn pẹ̀lú pé orípò ti ṣe múra kẹ́yìn pọ̀ padà release yẹn mọ́ nígbẹ̀yìn ìgbọ́n hmm. lẹ́gbọ̀n mo máa tọ́ padà release yẹn kò sí láìsí yẹn kan sí tẹ̀lẹ̀tì ẹ̀ àwọn ah, bí àwọn àǹfààní tí kí ní ẹkọ́ sínú nìyẹn. ọlọ́wọ́ bá aṣọ ilẹ̀ pẹ̀lú jazakumullahu khairan wa barakallahu fiikum. ẹ dákun ẹ wá sáì láti wà ní comment section ó ṣe é ṣe káwọn èèyàn máa béèrè mo ti lẹ́nu kan ti béèrè fóònù nọ́mbà yín bẹ̀rù ní sí. ẹ ẹ àwọn tó bá ní àwọn ìbéèrè ẹ wọ́n lè fẹ́ béèrè lọ́wọ́ ẹ dákun kẹ́ máa bá wa dáwọ́ lóhùn. ولو بعد إلى سؤال جزاكم الله خيرا وأحسن الله عنكم وتقبل الله منا ومنكم صالح الأعمال آمين عنكم أعان بالله سبحانه وتعالى فجقالي تبلغي دادا آمين أتينا والله قولا ولا أقبال إتي أعوان أتقوى ثم يريدون ليطفئوا نور الله بأفواههم bàbá àyà méjì kan bẹ́tẹ́ pé wàlọ́ọ̀hì ìmáà ń ṣe mílíọ̀nù ọ̀nà kùrán aláwọ̀kọ́ ọlọ́run ní wọ̀kẹ̀zẹ́rìkà hapkọ̀n àlẹ́yìn lóyún ìjìnlẹ̀ mọ̀mìnì àwọn ọkọ̀ nìyẹn tí wọ́n ti débẹ̀ èèmọ́ máa ń sinmi nígbà allah akbar hmm. ẹlẹ́kejì ọlọ́run ní wọ̀kẹ̀zẹ́rìkà hapkọ̀n àlẹ́yìn ìjìnlẹ̀ mọ̀mìnì allah akbar kẹbíọ́n hmm. bàbá pẹ̀lú gbọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá àwọn àti yín àní màpàdà sí àbúrò ọlọ́run àtàwọn ilé ti dìídẹ̀ ńlá ìtàbà tó ń tàn án. níbi tá a ti ń kẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Benin Republic ni. tó sáfìsì ọ̀dẹ tábà ti gbé síìmù Nàìjíríà sí manual a máa ń rí lò láwọn àyè kọ̀ọ̀kan tòun ti dé program yìí a máa ń wò. ọmọ yàrá mi ká jẹ́ ń bẹ́tẹ́ pé òun fẹ́ lè máa wọlé jọrun gbogbo àwọn program yìí pátápátá. tó alhamdulillah gẹ́gẹ́ bí nínú àwọn olùmọ̀ọ́ ibi tí wọn ò lérò pé ṣe olóore yẹn lè gbé wàhálà yóò tayọ bẹ́ẹ̀. tó ohun tí ń dun ọ̀pọ̀lọpọ̀ náà nìyẹn wọn sáré bí kútúbí ṣe rí tí kútúbí lọ́wọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní bí aláṣọ ṣáà náà tàn án. ní kọ́mẹ́ntì ní àwọn èèyàn ti ń béèrè nọ́mbà wọn ẹni bá lè bá wa táìpù ẹ̀kan wá pín ní ẹ̀ zero nine 090 ìwà mọ̀ bóyá tí nọ́mbà ti bí ilẹ̀ republic ní àbí nàìjíríà but òsà nọ́mbà tó ti pè ní sílẹ̀ 090 34 45 5329 090 34 45 5329 ọlọ́mọṣàbáwá sọ wọlé sọ lórí níjẹ̀ ìdọ́gbà tá a sọ̀rọ̀ ń pa à ń pa tọ̀mọ́dì à ń pa tọ̀mọ́dì à ń pa súnmọ́dì ẹ̀mùrùpọ̀rọ̀ náà wá gbọ́ ńgbà wá bá láyé débi à ń pa àtọ̀mọ́dì ẹ̀mọ̀ kí mi sáfà sọ báwa kan ti rí ní otí rà àwọn náà wá fi ìmọ̀ tọ́lọ̀ tó fún àwọn àwọn máa ń pa ètò ìlera dáadáa pé à kí ní tẹ túlẹ̀ yìí kò ṣe túlẹ̀ bẹ́ẹ̀ o lápá kan ó jọ jẹ wí pípó lè fa lóṣù pàmkàrì àtọ̀mọ́dì gbébọ̀ tó èdè fa ìnira àwọn tó máa ń fi ń ṣe ìwòsàn à ìgbọ́n wá sọ́là ibé mi náà ọ̀rọ̀ ni wá yé ní dáadáa irú eléyìí tẹ bá ní kébì gẹ́gẹ́ tó wá tún àlàyé rẹ̀ sí mo lè mọ́ <laughs> rí dáadáa nígbà tí èdè bí yèèyàn yẹ dákun mo wá bẹ̀ wọ́n jọ náà ẹjọ́ ẹ pè wọlé tó bá di ọjọ́ Sunday báyìí mo sì bẹ́ẹ̀ lọ pé tọ́ gbogbo etí tọ́lọ̀ ní kó gbọ́ tọjọ́ alákọ̀ọ́kọ́ ọlọ́mọta àjọjẹ pé wọ́n tó gbọ́ ilé náà nítorí ẹmọ̀ ìyí wọ́n ti gbé yìí lọ báwọn àmọ́ àlékún àlàyé àlékún information òun látún ti látún ti nílé ní iná tó ọlọ́mọṣà bá wa sọ wọ́n ní ẹ̀sán lórí kó sì gbà ní ìjọsìn wallahu a'lam. sùjúdù ṣokùn nínú tá a lè wọ́n ṣe ní subhana rabbiyal a'la àlè síbẹ̀ nígbà tá a yìí máa fọwọ́ gbà yìí ìyá ọgbẹ́ yìí máa fọwọ́ gbọ́ àti dákẹ́ ìyìn dákẹ́. àwọn ní kí ni ìdájọ́ ká máa kíyàn ní ká máa kíyàn fún ìjírá ilé ìkòsí nínú Islam kò Islam ìjírá táwọn èèyàn ń ṣe yìí ọlọ́ọ̀tánúwá ọ̀ Eh, àásàlàyé náà ní gbọ́dọ̀ bá ti fún wa ní agbára wọn ó dàbí pé wọ́n tún pè padà ẹgbẹ́ náà ẹ̀rọ. náà. àyà kùn lọ ẹ̀rọ kún ní àfikún. ókè sà. Eh, tí n bá ti kó láwọn ààyè yẹn táwọn yẹn bá ń pe nọ́mbà mi kò lè lọ. àwọn àyíká sọ pé so whatsapp ní àwọn yẹn ti lè bá mi sọ̀rọ̀. ṣé nọ́mbà tí wọ́n bá ṣe ní òun ní títí nàìjíríà but mo lè pọ nọ́mbà tí ó jẹ́ títí benin republic gangan. ẹ bá ẹ bá ń táìpù ẹ ní tí ó pẹ mẹsẹgì ẹ bá sẹgbẹ máa sẹgbẹ sáwọn admin tí wọn lè kẹ ọkàn pin yẹn lágbo láti wọn sọ yorùbá mm, insha allah jazakumullah ẹ dákun ẹ bá sí nìṣẹ Ọlọ́run sọ nígbà sọ. àwọn àdúrà òsínlẹ ẹ̀gbọ́n láwọn àdúrà òsínlẹ ní ọ̀tọ̀ àgbà fọlọ náà. <laughs> àwọn àdúmí pọ̀ bá nígbà wá sẹ́lẹ̀ tí gbogbo wọn tó yẹ kí yóò dọ́dọ̀ àwọn kan ká mọ́ ṣe ká mọ́ sẹlẹ̀bírẹ́tì hijira ó gbà nìkan àmọ́ kò sí lára Islam kò sí lára Islam àwọn tí wọ́n sì ń ṣe náà ìgbà àwọn náà fẹ́ ríbi gbé wọ̀ kó bá lè wọlé àwọn náà wá sáfá bẹ́ẹ̀ pé kì í sára Islam àwọn náà wá ní àádà nìyí nǹkan pè ní àdá ni pé àṣà ìṣe ni kìí ṣe báwọn fi ń ṣẹ̀sìn tọ̀ ṣùgbọ́n ṣe lè ṣàlàyé bẹ́ẹ̀ báwọn èèyàn pé sẹ́ǹsì yóò ẹ̀ fi ṣẹ̀sìn ìyẹn nọmba wán ẹlẹ́ẹ̀kejì ẹ̀kan wá ń pè pé ẹ̀ fi ṣẹ̀sìn ni automatically kílẹ̀ padà fi ṣe torí ẹ̀ kira yín ẹ̀ ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀ tó kira yín tọ́lọ́ ọjà gbalada ẹ̀ tó ìgbé yóò bá fi ṣẹ̀sìn ṣe pé tí ládàá bẹ́ẹ̀ ọlọ́mọṣáṣà ni wà kó fún wa ní àgbóyè ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ bá gbà aláyé ń lọ́bí a máa yànnàná rẹ̀ dáadáa kí lè rí ikú àbá alaikum salam rahmatullah ẹ̀hẹ́n ẹni wọ́n á ní pẹ́sí ọdí mọ́síyàn náà kú báríkà jímọ̀ gbogbo a nínú àwọn alfa bishop sọ́rọ̀ alfawzan alfawzan habibullah àwọn ní kò sí lára islam wọ́n ti sọ ó sì lágbára púpọ̀ wọ́n ní torí pé tábà ti ń kíra wa bí ìgbà tá ń kíra wa kú ọdún ni pé kò sì sí lára Islam jímọ̀ ìsọjọ́ ọdún débi tá a máa kíra wa àti láwọn míì inú àwọn àlùfáà kọ̀ọ̀kan inú àwọn àáfàá míì náà táwọn ní èyí ò sí wá lè tó bá wọn pé kí ló yàtọ̀ bí à ń kíra wa pé ẹ káàárọ̀ ẹ káàsán àti àwọn kíra wa pé ẹkú ẹkú jímọ̀ ẹgbẹ́ àlè kíra pé ẹ káàárọ̀ àbí àti kíra wa pé ẹ̀ka àṣẹ atúlẹ̀ kíra wa pé ẹ̀kọ́ ọ̀lẹ́ tó bá ti bá ń kíra wa àkókò kan nìyíò náà so tó bá pa gbé wá gbé kó láti àkókò àwa fi ọjọ́ náà fi kíra wa ayé ẹ̀kọ́ kíra pé ẹ̀mọ̀ kú jímọ̀ eléyìí bí ìgbà a kàn kíra wa ní nọ́mà ń kí àmọ́ èyí sọ̀rọ̀ tó yóò wà lọ ní gbílẹ̀ yóò wà lọ pé wá tàbá fún ìgbàgbẹ́ fúngbà wá o àwọn alùsùn náà ọmọ tó ń ká mọ́ kiri àwa kú jímọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ní ìmọ̀ náà sàlàyé ẹni ó sọ pé kò tọ́ àlàyé náà fi sàlàyé mọ̀ ẹni ó sọ pé tọ́ kí ló náà ná ìmọ̀ ìwọ gbé ọ̀rọ̀ ìmọ̀ méjèèjì ó ṣe kí ni ọgbẹ̀yẹ̀wò kí lọ máa rẹ̀ nígbà títọ̀ wá sọ wọn dá alákàtà títí ni wọ́n tún dá mọ́kìrá sí jùmọ̀ kí ló dé tàbí bí ẹmọ́ kìrá yìí àlàyé wò náà ṣe gbọ́ àlàyé wò tàlàyé yẹn bá kọ̀ bí ìtìwọ́n náà mọ́ kíyàn kí kú mọ́ tí ó bá dí kọ̀m̀bíjì rẹ̀ wọ́n bá kí ẹ̀kú jímọ̀ wàhálà ti ẹnu ẹwà ti díwájú ọlọ́jọ́ mẹ́ta kìyàmọ̀ àmọ́lọ̀ lè kínú àmọ́lọ̀ lè yẹjú ẹ̀ yíò ìṣèjọ tó dágbára tó bá ọlọ́run ààrẹ wọ́n ní kí ẹ̀lẹ́ ní ìtẹ́ṣẹ́ mi lórí pé ìyẹ̀lẹ́ ṣe láti láti kí ìyẹ̀lẹ́ ṣe eh, ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó lọ sí àti ẹ̀ẹ́dẹ́gbẹ́ eh, eh, tó lọ sí kìí ṣe pá dà níyàn méjèèjì papọ̀ àníyàn kí la máa ní ẹ̀ẹ́kátà alfajẹ̀ ṣùgbọ́n torí pé kátà ti kí rákà méjì ká tó jókòó ní mọ́sálásí ìlànà ìgbọ̀nfẹ́ ẹ̀rẹ́ mọ́sálásí nínú ọ̀wọ̀ táà máa fún nínú ẹ̀kọ́ táà fi máa bá rẹ̀ tó bá ti wọ́ bẹ̀ mọ́kànwọ́ mọ́sálásí kan sì jókòó báwọn lóòótọ́ àwọn àfáà wà fàmọ́ra wọn lẹ́nu ǹjẹ́ dandan dandan ká gbọ́dọ̀ wá kí ẹran láka méjì yìí ká fi kí mọ́sálásí àbí bí ìyànbá mọ́sálásí tó bá jòkó kó gbẹ̀ṣẹ̀ àwọn àbá àfàbára wọn lẹ́nu àwọn kan ló gbẹ̀ṣẹ̀ tó bá ilé jòkó tí ò yan nábílà àwọn kan sì ní kó gbẹ̀ṣẹ̀ wọ́n nìdí ni pé a ti rẹ́ni ó wá bẹ́ẹ̀ gbà lẹ́bí ti dánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ó sì jòkó kò sì yan nábílà kódà lẹ́bí ó sì burú ẹni bẹ́ẹ̀ bóyá pé ó sì wá àdúgbẹ́ni tó rí ó wá sí jímọ̀ àmọ́ ńgbà tó dórí yìí ó ṣe kí ni ó sì fílẹ̀ bẹ́ẹ̀ pẹ́sọ yíò ṣe dáàmà dára wà láàmúlé lórí Allahu a'lam tó kò yé lò èyí ń kí mo bí a dùn lọ́wọ́ hmm. lọ́sí kí jọmọ lọ́wọ́ dára jù. bẹ́ẹ̀ àwọn ọmọ wọn ni wọ́n lé sí wọn ní jọmọ tí èyí ìdí àyè fún ìdí kéèyàn kéèyàn lọ́wọ́. èrò téèyàn bá ti ń kí lọ mọ́jà èrò téèyàn bá ti ń kí lọ àìṣe kí àti mọ́jà ìbéèrè wọn ni pé wọ́n ti kí jọmọ ìtàn mọ́ṣáláṣí èyí tí wọ́n dààmú ní kí àwọn kan wá dé wọ́n ṣe wá bẹ̀rẹ̀ jọmọ ẹ̀ à ní já ìtàǹkì lọ́wọ́ torí àyàwó alákùnrin nígbà tó mú sílùú àmàlẹ́kùn ẹ má bà iṣẹ́ yìí jẹ́ àwọn ọmọ kí tí wà ní lọ káwọn tí wọ́n lọ́dẹ̀ mọ́ kí jẹ̀mọ́ lọ èyí tí ò gbọ́dọ̀ wá wáyé àwọn tó bá ti di ẹlẹ́kejì náà ní ẹ̀bí wọn ni pé wọ́n kí jẹ̀mọ́ tán ẹ̀yìn kan ti wá wọlé ẹ̀ ti wá bẹ̀rẹ̀ jẹ̀mọ́ ẹ̀ wá ju mẹ́ta lọ àwọn kan wá wọlé àwọn á lọ bí mẹ́wàá àwọn náà bá tún bẹ̀rẹ̀ jẹ̀mọ́ mi irun jẹ̀mọ́ méjì kò gbọ́dọ̀ máa lọ nínú mọ́ṣáláṣí kan náà at the same time àfẹ́nú ah, islam tọ́ àdánwò yìí ó ti wá bá wa mùsùlùmí láwọn ọdún kan rí níbi ó bá wa débi pé nínú mọ́sínú haram báyìí mọ́sálásí kan náà àwọn ànàfíyà wọ́n tó báyìí wọ́n ti di wọn ṣàfihíyà wọ́n ti di wọn ànàbílà wọ́n ti di wọn gbogbo eléyìí àdánwò kan ni ó bá wa mùsùlùmí náà ni ìyapa ẹnu wa náà ló débẹ̀ kódò ó débi dé ṣàfihíyà ò sì ní fọmọ mú àwọn hanabila níbo musulmi náà níwọ́n àwọn ń bára wọn lò bí ìgbà tàà bá káàfì nílò ìwàkiwà ní ìdí nìyẹn nínú mọ́ṣáláṣí kan náà jàmáà méjì ògbòdọ̀ máa lọ tọ́bá ti ń kí jàmáà kan lọ́wọ́ tẹ́yìn kan bá ti dé ẹlọ́rẹ̀ẹ́jẹ́ kínú ni ẹlọ́rẹ̀ẹ́jọ́ ìnìwọ̀n ni kò síbi tí obìnrin mùsùlùmí náà ti lè kírun ẹgbẹ́ bóyá sí kò síbi tọkùnrin ò ti lè kírun pẹ̀lú mádẹ̀mù pé kó sáà ti gbogbo ara rẹ̀ àyàfi ojú àti kíni àti ọwọ́ èyí tí ẹ̀rí kan gbé wá lè pé níbo ló wá lọ́lá jù fóbìnrin so kó kí nínú kọ̀rọ̀ yàrá olórí ní kókí ní pálọ̀ lọ kókí nínú pálọ̀ olórí ní kókí nínú kọ́mpáǹdì lọ kókí nínú kọ́mpáǹdì wọn àtọkọ rẹ̀ olórí ní kókí ní mọ́ṣáláṣí lọ so bí ó bá ṣe ń wà níbi tó pamọ́ tó bẹ́ẹ̀ náà ni ìrún tí ń kí ṣe kínú ni ọ̀fìlọ́lá tó so tó bá ti pé gbangba wá lé àní tí wọ́n ń kí àkànni ó sì wá wà nínú ibi tó wà ń kọ̀rọ̀ ó sì wá lórí o àmọ́ gbangba títí ń kí náà kò ṣe kínú kò sí ilá ìfìlẹ̀ ọláwà. wọ́n ní pé táwọn àlejò pẹ̀lú fámílì àwọn olùdókè ibi táwọn ìwé ó jìnà sí mọ́jújọ àbí ó wà lọ́kùnrin pé ó lè tó bá yẹ pé àdúgbò tó rísìkì láti jáde ṣe pé jíjáde yẹn lè fa ẹ̀mí lọ ó lè fa kidnapping ó lè fa gbogbo ẹ̀ kò sí láì fi nírú àkókò tá a mọ̀ pé ó léwu bẹ́ẹ̀ pé yàrá àṣùbà ìlú àwọn ẹni bí ó máa rí fáàsì ìyẹn lè kí ń lé pẹ̀lú àwọn ìyàwó àtọmọ àmọ́ tí ò bá ti jẹ́ pé rísìkì bẹ́ẹ̀ ẹ̀yìn fẹ́ ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí tó dé mọ́sálásí ọ̀ọ́rin náà ni o torí kọ́kùnrin ó bọ́ ta máa wá kí èrò jàmá òun gangan ní ìpìlẹ̀ ọba wa lọ ẹ dàpọ̀ ọjọ́ adó báyìí hmm, ká adó báyìí tó bá أما بالي تفسير القرآن أما بالو أبلوا بمنه وكرمه وعلمه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد